wọ́n wà disappointed ẹni tí mo fi joyè tó jẹ́ olóyè mi òun ni ó padà yìí ṣéèkì boy nígbà tí ó rí owó tí ò tí ì tẹ̀ lọ́wọ́ ó jẹ́ ohun tó dùn mí gan ṣùgbọ́n láàrin sọ́jáde nítorí pé mi ṣe sọ̀rọ̀ dáwọ́ lè sọ́jáde kan ìtìjú ló jẹ́ ṣùgbọ́n tani ọlọ́run kò yóò padà kò yóò padà torí èmi àti bàbá wa dé ifá a máa sọ̀rọ̀ lábẹ́ àṣẹ ìlú àtúmọ̀ bá gbé à ṣé bàbá ìwò ni yóò padà wọn ló dá àwọn lójú wípé ifá ifá mú jáde kò sì ní yóò padà síbẹ̀ náà kò jẹ́ yóò padà nítorí náà wọ́n ti sáré fún traditional icon lónìí à ń fún wọn ní àwọn gẹ́gẹ́ bí Africa traditional icon icon àwọ̀ ẹ̀jẹ̀ pàtẹ́wọ́ fún wọn ẹ jẹ́ ká dúró lórí ẹsẹ̀ wa. àwọn ò tí ì ní mọ́tò tá a máa fún yín. dúpẹ́ fọlọ́dúnmọ́rì ẹ ṣe ẹ ṣe ẹ orúkọ èmi ọmọ yín tẹ̀ ń wò lójú àwòrán yìí òun náà ni ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tí ẹ mọ̀ sí evangelist adéifá ìwà lẹ́sìn. a dúpẹ́ fọlọ́dúnmọ́rì ẹ inú mi dùn púpọ̀ torí pé tẹ bá ń wò mí gan rí i pé àpẹẹrẹ ìdùnnú ó hàn lára mi gangan torí pé inú ẹni ò ní dùn kéèyàn pamọ́ra inú wa ní láti dùn nítorí pé gbogbo ohun tí ń jẹ́ ọdún láyé ohun ìdùnnú ni kì so ohun ìbànújẹ́ kódà bínú èèyàn bá tiẹ̀ bàjẹ́ lọ́nà kan tàbí kejì dúró ẹni bẹ́ẹ̀ bá wá wá síbi ọdún yóò wá ah, ti kúrò ní ara torí pé òun ti dà papọ̀ máwọn aláyọ̀ inú mi dùn púpọ̀ pẹ̀lú bí mo ṣe bá ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn níbi ọdún ẹgbẹ́ ẹgbẹ́ ti ìṣẹ̀ṣe ti two thousand and twenty-four tí à ń ṣe yìí torí pé èyí tí mo wà lọ́jẹ́gbẹ́ àkọ́kọ́ níwájú ẹgbẹ́ mo kí gbogbo ọmọ ẹgbẹ́ àgbáyé náà pé a kú ọdún àwa tá a sọdún èyí a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè ìpẹ́ ẹ bàbá mi. ẹ ẹ afẹ́kí ẹ sọ pàtàkì ọdún fún wa ẹ ta fún torí pé ọ̀pọ̀lọpọ̀ wa la máa bá a bá bi wá léèrè mo mọ̀ ṣe nǹkan kan ní ìkíà ọ̀dọ̀ mi báwọn ìyàwó ilé tí wọ́n bá ń sọ pé ọ̀yà o adéfá ẹ wá fún alówó ọdún èmi náà wàá dà ṣeré fún wọn mo wá máa ń sọ fún ọ pé ẹni tó bá lè sọ̀túnmọ̀ ọdún kí ni ń jọ́dún ni màá fún lówó torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ilà àmọ̀túnmọ̀ ọdún yẹn àmọ̀túnmọ̀ tí wọ́n ń pè lọ́dún akàsámọ̀ pé abọ́dún láyé ni kò tí ì sí ẹ̀ṣẹ̀ nínú kẹ́nìyàn ó béèrè n ń jẹ́ ọdún ohun ìdùnnú ni kí lọ́dún ìyàtọ̀ fún pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lákòókò kan tó wá jẹ́ pé a fi ń ṣe ìrántí lọ́dọọdún òun là ń pè lọ́dún ṣùgbọ́n tó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni màá ti dúró fún tòní kí àlàyé wa kọ́mọ̀ bá a tún ní pé a ah, ọ̀rọ̀ tí wọ́n sọ ó tún ní part two nínú ẹni pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àkókò kan tó wá jẹ́ pé ó tún di ohun tí ènìyàn tó ń ṣe ní ọdọọdún ìdí nìyẹn tó ṣe jẹ́ pé ti ń jẹ́ ọdún ó pọ̀ oríṣiríṣi gan á rí ènìyàn tó jẹ́ pé ń ṣe ọdún ọjọ́ bí ẹ̀ àyájọ́ ọjọ́ bí ẹ̀ ní í ṣe ní ọdọọdún ẹ sì máa rí lẹ́mìí tí wọ́n sọ pé à ń sọdún Ògún à ń sọdún Ọbàtálá à ń sọdún Iyemọja à ń sọdún Ṣànpọ̀nná à ń sọdún Ajé à ń sọdún Ẹgbẹ́ bí irú eléyìí tí à ń ṣe lọ́wọ́ yìí Eh, ohun tó bí ọdún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lákòókò kan tó wá jẹ́ pé àwa ń ṣe ìrántí ẹ̀ ní gbogbo ọdọọdún oní tí à ń pè ní ọdún bàbá ń sọ nípa etí ń jọdún ẹgbẹ́ ẹ rí i pé ọdún tí wọ́n ń ṣe lénìí kì í ṣe ẹgbẹ́ kan ní í ṣe àgbáríju ẹgbẹ́ tí wọ́n kóra wọn jọ eh, ẹgbẹ́ ti association olókun ìṣẹ̀ǹbáyé ni ẹgbẹ́ ìyálóde ìṣẹ̀ǹbáyé ẹgbẹ́ ajé ìṣẹ̀ǹbáyé gbogbo wọn pátá báyìí bóníkálukú wọn wá kóra wọn papọ̀ láti máa sọdún ẹgbẹ́ yẹn torí pé n ti ń ṣẹgbẹ́ n tà ń pè lẹ́gbẹ́ kì í ṣe kan ẹgbẹ́ olókun ń bẹ ẹgbẹ́ ìyálóde ń bẹ ẹgbẹ́ elérìkó ń bẹ ẹgbẹ́ kórì ń bẹ ẹgbẹ́ bó láti ẹ̀ tí máa ń pe gbogbo ẹ̀ ọpọlọ lóríṣiríṣi kò séèyàn tó méjì àyàn bí ẹni tó mú kọ̀ǹgó ẹ̀ dání inú mi wá dùn pé ọdún èyí tí wọ́n ṣe wọ́n fìfẹ́ ṣe wọ́n pera wọn pọ̀ wọ́n sọra wọn di ọ̀kan láti máa jọ ṣe àyájọ́ ọdún yẹn léyìí tí ó jẹ́ pé nígbà tí mo débi orí mi wú púpọ̀ tó bá jẹ́ pé báyìí làbá ṣèlú ìlú Ìbàdàn bá ti ń ṣe eléyìí ọ̀pọ̀lọpọ̀ náà ni ó máa tún kẹ́kọ̀ọ́ látara èyí tí wọ́n ń ṣe pé ah, ó náà kóra wa pọ̀ ní bíbá torí pé àrìnpọ̀ ejò ní ń jẹ ejò níyà bí ọká bá ṣáájú tí paramọ́lẹ̀ tẹ̀lé tí sèbé tẹ̀lé tẹ́jọ̀lá ohun ti àbìsóró tẹ́ wá ń wọ́ turubọ̀ lẹ́yìn káwá wọ ènìyàn tí ó dojú kọ wọ́n ọ̀pọ̀ ọdún tí wọ́n ń ṣe lẹ́nìí kì í ṣẹ́nìkan ní ṣe gbogbo ohun tí ń di àgbáyé ló kóra wọn jọ tí wọ́n ń sọdún yẹn bí ẹsẹ̀ wá kóra wọn pọ̀ tí wọ́n ń sọdún ẹ rí i pé ó ṣòro kẹ́nìkan tó débí kó tó sọ pé à lágbájá o mo fẹ́ dojú ìrìn àjò kọ́ lọ́nà tí ọ̀dà ẹ wo yẹn tí ó dìde sí torí pé ọdún èyí gbọ́ ti gbogbo ayé ni. ẹ bá a bá sọ pé àpọ̀jù báyìí lọ irọ́ là ń pa o nítorí pé nǹkan kan tí mo dá mi lójú gẹ́gẹ́ bí ìpolówó tí wọ́n fi sí òde tí gbogbo ayé rí a rí i pé wọ́n ti ń bọ́dún ìbọ̀ ó tó ọjọ́ mẹ́ta èmi nígbàgbọ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn ti wá wọ́n ti lọ mo sì nígbàgbọ́ pé àwọn ènìyàn ni wọ́n dé tí àwájọ ṣe déédéé àwọn ènìyàn míì náà sì tún ń bọ̀ lẹ́yìn torí pé n tó ní kálukú pàtàkì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó lè jẹ́ pé ń bọ̀ bá di àkókò oúnjẹ ní ìsìn lẹ́rẹ̀ lómi tí ó dé torí pé ó ti hàn pé patí ló ń bá wá nìyẹn ṣùgbọ́n àwa tá a ní èròǹgbà láti pẹ̀lú wọn láti bọ ẹgbẹ́ ẹ rí i pé àwa agbìyànjú àtàná mo ti dé ni a ti wà níbi tí a wà kó tó di pé a wá pẹ̀lú wọn ní èmi so mo tún nígbàgbọ́ pé ọ̀pọ̀ tún máa kún wa kó tó di pé tòun máa tún parí àtẹ̀yí tí wọ́n tún máa tún ṣe lẹ́yìn ètò náà ó yẹ ká pọ̀ jù báyìí lọ tọ́ra àti jẹ́ kó yé wa pé gbogbo apáta la lẹ́gbẹ́ẹ́ béèyàn bá lẹ́gbẹ́ ayé ilé nítòdé tòru ẹ ṣé bàbá mi. ẹ ṣé bàbá wa gẹ́gẹ́ bí babaláwo ẹ ọ̀fọ̀ àyesọ ló máa ń sọ ní ayélujára pẹ̀lú àwọn ìṣòro àti ìṣẹ́nu wọ́n máa ń sọ ní pé ẹni tó bá ṣe òòṣà wọ́n ní iná nílò gẹ́gẹ́ bí babaláwo kí wọ́n bá ṣe. ohun tí mo fẹ́ kó yé wa ń ni pé a kì í sin òrìṣà máa mi ẹ fílẹ̀ ẹ jẹ́ máa kò sẹ́sẹ̀ nù ká máa mú mi a kì í sin òrìṣà a máa ń bọ òrìṣà ni ohun tí òye ni ọ̀yá gbàdà o a kì í sin òrìṣà a máa ń bọ òrìṣà ni ṣé rí nínú ìrìn àjò tó jẹ́ pé ó ń jẹ́ káyé máa ṣiyèméjì tí a bá ń sọ̀rọ̀ nípa wọ́n ń sin òrìṣà wọ́n ń sin òrìṣà èdè yìí làwọn oníbàjẹ́ ń sọ. So láti fi ṣèbàjẹ́ ẹ̀sìn sí pé àwọn tí ń sin òrìṣà à ń bọ òrìṣà ni ifá ní ifá lọ́ba òrìṣà lọ́sìn ṣe òrìṣà tá à ń sọ yìí àtàwa àtàwọn àjọ ń rawọ́ rasẹ̀ sólódùmarè ni àwọn náà wá sílé ayé gẹ́gẹ́ bí òjíṣẹ́ wọ́n wá sílé ayé gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara gẹ́gẹ́ bí ènìyàn tó jẹ́ pé wọn náà wá ṣètò iṣẹ́ tó lódùmarè tó gbé fún wọn ìníṣẹ́ tí a mọ̀ sí òrìṣà àwa ènìyàn gbogbo wa náà la wá sílé ayé fún ìdí kan tàbí kejì bẹ́ẹ̀ ṣe dúró síwájú mi ní sí kí n bí lè pé kí lẹ wá ṣe láyé kí lèmi wá ṣe láyé gbogbo ojú tí ń wò wá nílé kí la wá ṣe láyé nígbà tá a bá mọ tá a wá ṣe láyé ìgbà yẹn láàtò wá máa ṣiṣẹ́ tọ̀rìn àjò yẹn láàtò wá bẹ́sẹ̀ járí pé ah ìrìn àjò àṣe tó nítumọ̀ à ń bọ òrìṣà ni à ń sin òrìṣà bá a bá wá rẹ́nìyàn tí ń sọ pé bí wọ́n ti ń ṣe yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ iná ni wọ́n wọ̀ sóun lọ dáná ìran bàbá rẹ̀ wo lọ lọ sínú iná yẹn tó dé rí ohun tí fáwa tó fi yé wa ni pé béèyàn bá ṣe dáadáa yóò rojọ́ nígbà bá dòdì ọ̀run nígbà tẹ́nìyàn bá ṣe dáadáa yóò rojọ́ nígbà tí ó dòdì ọ̀run ẹ wá ti jẹ́ kí n tún lẹ́ẹ̀kan fún wa gbogbo ilé ayé tà ń sọ yìí ayé òun kálukú wa ọgọ́rọ̀ láyé rẹ̀ ti parẹ́ láàrin bí ogún ọdún sẹ́yìn ayé ẹlòmíràn parẹ́ lọ́dún yìí lónìí tá à ń sọ̀rọ̀ ayé ẹlòmíràn tó parẹ́ ọdún tí mo ayé ẹlòmíràn parẹ́ bá a bá sọ pé ayé ọ parẹ́ à ń tanra wa ni ènìyàn ń tan ara wọn ni nítorí pé ìjẹ́ nígbà tí ajẹ́kọ̀ọ́ wa pé ọlọ́run pa ilé ayé tòun rẹ́ ṣé àwa tún mú ilé ayé mi la tún tún ènìyàn dání àwọn ìran wo ni a kọ́kọ́ dá sínú ayé ìtọ́ kí ló kọ wọn nígbà tí ayé yẹn parẹ́ ṣé ádámù àtẹ́fà ńlá dá sáyé tàkọ́kọ́ tó parẹ́ ni àbí ayé ẹlẹ́ẹ̀kejì náà sọ pé ńgbà ayé yẹn parẹ́ làwa tún ṣẹ̀dá ènìyàn míì pé ádámù àtẹ́fà kejì àwa tún dá wọn sínú ọgbà ídẹ́nì kí ọyẹ mọ́ tó gbé bẹ̀ ayé ò parẹ́ ibi tá a ti mọ̀ rèé bí koríko bá kú koríko ó padà tó jí dìde bí igi bá kú igi ó tó jí dìde bí ẹranko bá kú ẹranko àpàdà tó jí dìde ẹ̀yin ẹ jẹ́ kí n lè kàn sí i ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé nínú àwọn ẹranko tó máa ń fún àpè bí wọ́n bá kú ẹranko tó jí dìde béèyàn bá pa ìgalà ẹran abitete ni tó bá lọ síbẹ̀ bí irú ọjọ́ kejì níbi tí wọ́n bá ti kún èyí ó tún rí pa ìgalà lẹ́ẹ̀pẹ́ ẹran ti dìde ẹran ti lọ o béèyàn bá pa òkété tó bá jẹ́ pé ọ̀bá sọ ẹ wá gé àṣẹ òkété o ẹ gé e sínú ìsà ihò tá a ti pa ẹwà wá bù mọ́bẹ̀ tó bá tún di lọ́dún tí ń ẹ padà tó tún òkété pa bẹ́ẹ̀ náà ló ṣe ń bẹ láàrin àwọn ènìyàn tó pé bí a ṣe ń kú tó ń gbéra láti máa lọ tó ń ṣètò gbèsè ayé ẹ̀ níbòmíì bí ò bá wá rí bẹ́ẹ̀ á ṣe bímọ mi tó pé bọ́ bá bí àbíkú ọmọ tí lọ́wọ́ tírú ìyá bí oníkálukú wa bíbì kan ọ̀bá san wá mọ́ á tún gbéra láti máa lọ rèé lògbà míì láàyè ibùmíì ní tuntun ni Olódùmarè kó ràn wá lọ́wọ́ ohun tọ́run mi là jẹ́ pé wa ni pé ẹni tó bá ṣe dáadáa inú ọgbà ìtẹ̀rọ̀ níbẹ̀ ni ó dé sí níbẹ̀ láti máa súre pé kí fábá ni fún ẹ níbẹ̀ lẹ́kù ẹja àti gbogbo ntẹ́nu bá ń jẹ pátá tọ̀ èèyàn tí ó bá ṣe dáadáa á dúró ẹni bẹ́ẹ̀ sẹ́yìn ọgbà ṣé mọ̀ pé ìbẹ́ nínú ọgbà àti ìbẹ́lẹ́yìn ọgbà àwa gangan ti mọ̀ pé kan pọ́n kan lé ju ìkan lọ ìkan sì fàbùkù kan yàn ju kan lọ so kẹ́nìyàn ò dé sínú ọgbà eléyìí dára ju jẹ́ pé ọmọ ẹ̀yìn ọgbà ọmọ ẹ̀yìn ẹ̀kùn wà ẹni bẹ́ẹ̀ ènìyàn jẹ́ bá jẹ́ oníṣẹ̀ṣe ẹ bọ́ mi ọ̀run bọ́ yálò ní ọ̀rọ̀ wọn ni ọwọ́ ọ̀tún irú ẹni bẹ́ẹ̀ béèyàn bá ń sọ pé oníṣẹ̀ṣe yoo wọná yóò wọná kò síran bàbá rẹ̀ tabi dáná rí tàbí lọ tó dé ọ̀hún tó sọ pé à nígbà tó ń débẹ̀ o báyìí lọ́rùn náà gbogbo ni ajé àfi ń ara wa ni o ọkàn wa má ṣe sí níbẹ̀ ni ọlọ́run ò dáná nítorí ẹnì kankan ẹni bá fọwọ́ ara rẹ̀ faná tó wà lórí ẹ ṣe é gan bàbá wa ẹ gẹ́gẹ́ bí babaláwo àwọn àwọn nínú èdè lárúbáwá àti àwọn èdè míì tí wọ́n máa ń sọ tí ọ̀pọ̀ kékeré bá ti ṣẹlẹ̀ bí dáadáa ni àbá burú wọ́n á ní pé ìrọ̀lẹ́ ayé la wà ìṣe ifá sọ fún wa nípa ìrọ̀lẹ́ ayé. ẹ ṣe bàbá mi nípa tí ń jẹ́ ìrọ̀lẹ́ ayé ẹ rí i pé bẹ́ẹ̀ bá wo ẹ̀yin fúnra lára yín tẹ̀ ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá sì rò ọdún tẹ́ ti lò nínú ayé yìí kìí ṣe kìrìmí ọdún ẹ wá gbọ́njú bá a kí wọ́n máa sọ pé ìrọ̀lẹ́ ayé ni ìrọ̀lẹ́ ò sì tí ìrọ̀lẹ́ ẹ̀yin náà tún bímọ ní ìsìn ó tún dé bá pé ìrọ̀lẹ́ ayé ni làwọn tún ń ṣe níbo ni ìrọ̀lẹ́ ayé gangan ńgbò ló fẹ́ ńgbò ló fẹ́ tán ńgbò ló fẹ́ dalẹ́ ìgbà wo làárọ̀ àwọn wo ni à ń lo àárọ̀ àwọn wo ni à ń lo ọ̀sán èdè yẹn èdè tí èsèdè wa ni Ọ̀rúnmìlà jẹ́ kó yé wa ó ló ní kálukú wàá oníkálukú ó ní yóò sì máa lọ ó ní ẹni tó bá dúró ti ń tó dúró tì tí kú bá fi edé ńlá fi ṣèdájọ́ fún lákòókò tí kú bá pajú ènìyàn dé yẹn ìrọ̀lẹ́ ayé ètènìyàn ó ti dalẹ̀ mọ́ lọ́wọ́ nù ṣùgbọ́n rẹ̀ táwọn mọ̀ sùn ni pé ní àwa ní tiwa irun dúdú tí ń bẹ lórí wa yìí a lè gbé wọnú lè pa láṣẹ Èdùmàrè so lórí tí ń jẹ́ ìrọ̀lẹ́ ayé ẹ gbàgbé lórí ìrọ̀lẹ́ ayé o torí pé tó bá jẹ́ pé ìrọ̀lẹ́ ayé bá ń bẹ ni tá a ti retí pé lẹ́ ti fẹ́ sú pé ayé ti fẹ́ pin pé kò ní sí ti ń jáyé mọ́ ọ̀gọ̀rọ̀ wa là ní ṣiṣẹ́ mọ́ tọ́lá ti mọ̀ pé ìrọ̀lẹ́ ayé ìrọ̀lẹ́ ayé kọ́dọ̀ ọ̀pọ̀ wa là bímọ mọ́ torí pé ọmọ tá a bí ní ìsìn ajẹ́ pé àṣàánú rẹ̀ nìyẹn sáà fẹ́ bí sóòrù ni ìgbàrọ̀lẹ́ ayé bá tán sáà fẹ́ kírun ẹni bẹ́ẹ̀ kọjá pé lóru bẹ́ẹ̀ bá sì sí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀ rí i pé irú ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní nǹkan bíi ọgbọ̀n ọdún ó lé díẹ̀ sẹ́yìn táwọn kan sọ pé ìrọ̀lẹ́ ayé ti dé tán oníkálukú ti lọ ta dúkìá wọ́n ta dúkìá wọn ò padà bá mu mọ́ títí tọ́lọ́jọ́ tó fi dé àtúwábà ẹ gbà lórí ìrọ̀rí ayé àárọ̀ tèmi ni mo wà yìí o ọ̀rá mi ni mo wà yìí kó lódùmarè kó wà pẹ̀lú bàbá mi. ẹ ṣe gan bàbá wa ẹ jẹ́ ká mẹ́nu bà ọdún ẹ̀là tí ó ń bọ̀ lọ́nà kakọ̀ ní ṣókí ẹ bá wa ṣàlàyé fún wa. ẹ ṣe ẹ ṣe ṣe rí ọ̀rọ̀ ọdún ẹ̀là ara mi tí a ti máa jẹ́ kó yẹ wa pé kò sẹ́ni tó mèdè àyàn bí ẹni tó mú kọ̀ǹgó ẹ̀ dání ṣe rí nígbà tí àwọn ènìyàn yìí uh, ṣe rí téèyàn bá parọ́ kan fún gbogbo ayé ẹni tó parọ́ ẹyọ kan yóò padà tó pa mí o kí irọ́ tó pa yẹn kọ́ mọ̀ bá a ṣe já irọ́ lèyàn mọ̀ fi de irọ́ tẹ bá rẹni tó sòótọ́ kan ẹ̀rí ọ̀rọ̀ máa láàyè rẹ̀ jẹ́jẹ́ ni ọdún ẹ̀là tá à ń sọ yìí pàápàá jùlọ eléyìí tá a fẹ́ ṣe tọ́jú ọdún gbangba tá a fẹ́ ṣe ní gbangba yìí ọ̀pọ̀lọpọ̀ ni ó ń sọ pé à jésù ẹ̀là ni ṣé lóòótọ́ ni jésù jẹ́là ṣé ní tòótọ́ ni ẹ̀là ni jésù àwọn bàbá wa ní ààyè kan wọ́n máa sọ̀rọ̀ yẹn pẹ̀lú ìfẹ́ ńgbà tí wọ́n bá fẹ́ kí àríyànjiyàn wá pé gbogbo kinní náà jọra wọn jésù ẹ̀là ni ní tòótọ́ bàbá mi jésù kì í ṣe ẹ̀là kódà àti ẹ̀rẹ́ èèyàn tó sọ fún wa pé tó bá jẹ́ pé lóòótọ́ ni jésù kì í bá ṣe ẹ̀la kí ló dé tó nísẹ̀sì fi sọdún ẹ̀ ó bi tí yóò fi jẹ́ pé lọ́dún ni ọdún fẹ́ bọ́ sí gbangba o ó nísẹ̀sì o sì sọdún yẹn o abọ́dún yẹn láyé ni o ìpẹ̀tẹ̀lá ńlá wá wá ṣe o ìpẹ̀tẹ̀lá ńlá wá wá ṣe ọmọ mélòó lẹ́dún bí o tí ó fi yìn kánú ìpẹ̀tẹ̀lá ńlá wá wá ṣe ó ní n tó bí tá a fi bí ẹ̀là torí pé ẹ kí n tún sọ kíní kan fún wa bàbá mi kì í ṣe kéèyàn gbogbo ẹni tó bá jó níṣẹ̀ṣe kì í ṣe pé ńgbà tó jó níṣẹ̀ṣe pé dandan ni kó máa dáfá kì í ṣe pé ńgbà tó jó níṣẹ̀ṣe pé dandan ni kó o ní òrìṣà tó máa máa bọ ẹ gbọ́ bàbá mi kì í ṣe pé dandan ni pé ńgbà tó jẹ́ oníṣẹ̀ṣe pé dandan ni pé kó o ká dẹnu lé rẹ kó o wá so àdó kó o so mọ̀rìwò kó o so ìwò gálà kí wọ́n mọ̀ pé ah, ilé ògùn ládé kì í ṣe o ènìyàn lè jẹ́ oníṣẹ̀ṣe tó máa bá wọn pé nínú àjọ nínú ìjọsìn nínú ààtò tó sì jẹ́ pé politician nírú ẹni bẹ́ẹ̀ máa jẹ́ carpenter nírú ẹni bẹ́ẹ̀ máa jẹ́ bricklayer nírú ẹni bẹ́ẹ̀ máa jẹ́ farmers nírú ẹni bẹ́ẹ̀ ló máa jẹ́ àti gbogbo iṣẹ́ yòówù tí ń bẹ láyé ọ̀pọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ló jẹ́ pé iṣẹ́ mi ni wọ́n ṣe tí wọ́n sì kọ́fá tí wọ́n gbọ́fá tó yẹ pé wọ́n fi ṣe babaláwo èyí wá ń jẹ́ kó wá pé nínú ìṣẹ̀ṣe a lè ṣe ìrìn àjò kó jẹ́ pé a máa sọ pé a lo oògùn a máa sọ pé a nílò oògùn a máa sọ pé a nílò ewé a máa sọ pé a nílò egbò bí ọ̀nà ìgbàgbọ́ wa bá ti gbé tá a la fẹ́ fi tiwa òun ni ẹ̀là nígbà tí àkókò ìrìn àjò yẹn bá tó a máa gbọ́ bó ṣe jẹ́ pé torí pé ẹ̀là gẹ́gẹ́ bí ìránṣẹ́ tọ́lọ́dúnmọ̀ ìran kì í ṣẹni tí ń jáwé kò ń ṣẹni tí ń wa egbò ẹni tó máa ń fi àṣẹ sọ̀rọ̀ ni tó máa ń rawọ́ rasẹ̀ sólódùmarè láti súre tólódùmarè sì máa ń gbọ́ ìsúre rẹ̀ bíi kí n sọ fún yín pé ìre yíyọ́ ṣẹ ṣe pé ọ̀rọ̀ ìre tí mò ń sùn ní ìsìn kì í ṣe pé bóyá mo kóhun ètùtù síwájú mi ò gbàṣẹ síwájú mi ò gbéwò síwájú ṣùgbọ́n mò ń súre fún yín ẹni tó jẹ́ ká máa ṣe ìyẹn ni ẹ̀là láì mú nǹkan kan kalẹ̀ láì sọ pé awọ́tí láì sọ pé arómi láì sọ pé bóyá akó nǹkan kalẹ̀ láti máa ṣèwúre ẹni tó jẹ́ ká máa ṣe òun là ń pè ní ẹ̀là ìmọ̀ jálà yẹn ni ló ṣe jẹ́ pé ẹ̀là tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò ní ojúbọ kò sẹ́niyàn tó lè tọ́ka pé ojú ibi tí wọ́n ti ń bọ ẹ̀là lé ṣùgbọ́n ìtàn tó bí bísú ṣe kú bí ọ̀bẹ ṣe bù a ó mọ̀ sọ fún wa lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ ni mo kí wa kú ọdún ẹ̀là eléyìí tí ń bọ̀ ní ojú ọ̀nà àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo ojú tí wò wá pátá ní agbára lọ́wọ́ olódùmarè a ó jọ péjú ṣe ọdún náà ìyẹn nílùú ìbàdàn à ń kí bàbá wa àràbà tìlú ìbàdàn bàbá wa kábíyèsí ọdẹgbọlá pé ẹ kú ìgbàlejò gbogbo àgbáyé níbi ọdún ẹ̀là eléyìí tí ń bọ̀ lójú ọ̀nà àtúwábà fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ ṣe lákòótán ẹ bá wa wúre fún gbogbo àwọn olólùfẹ́ yín tí wọ́n ń gbóhùn yín látàárọ̀ àti gbogbo àwọn tí wọ́n kú jọ sí ìbàdàn. ẹ ṣe mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo olólùfẹ́ evangelist adéfáyò wàlẹ̀sìn pàápàá jùlọ àwa tí a wá síbi ọdún ẹgbẹ́ eléyìí tá à ń ṣe ní èní mo ṣe níwúre pé ọdọọdún la máa ń rí orógbó ọdọọdún la máa ń ráwùsá ọdọọdún la máa ń rí yanmọtì lórí àtẹ tó bá tún dín wòye àmọdún a ó tún jọ fà ìkú dẹgbẹra ni Ọ̀rúnmìlà wí àgbérelé adó àgbéra lọ mọ̀rìwò gájí ọrùn ọ̀pẹ àpàlámọ̀ṣeré tí tẹ́rí wọn òjòbìrí Eh, adébáfọ̀ ọ̀run mi lò pìtàn bàbá ni ọmọ mẹ́nu dídùn dídùn sọdún ayé òní mẹ́nu tó korò wí ti yín wọn ní mẹ́nu tó korò wí tèmi dídùn ní toyin dídùn ní tàádùn àdùnkàdùn kan léwé ọlọ́mísìmísì mọ́ dùn kánra wọn ọmọdé ní foyin sẹ́nu kí wọ́n tutọ́ àgbàlagbò nífìyọ̀ sẹ́nu kó sọ pé kóró akèrèǹgbé oyin ọdún èsìn wọn ò ní tán dídùn dídùn dídùn dídùn náà ní toyin ọ̀rọ̀ ọ̀dùnú ọ̀rọ̀ ayọ̀ kò ní tán lọ́rọ̀ yín kò ní tán lọ́rọ̀ mi kò ní tán lọ́rọ̀ gbogbo ojú tí ń wò wá á tù á bà níwòye àmọ́dún a ó tún jọ péjú láṣẹ Èdùmàrè ẹ ṣé